wọn tí mo ti gbọ́ màmá wọn tí mo ti rí màmá wọn tí mo ti gbọ́. lọ́dún tó pọ̀ nínú ayọ̀rá olùgbàlà ààyè mi létò. lọ́dún tó pọ̀ nínú ayọ̀rá olùgbàlà ààyè mi létò. màmá wọn ayé má ti rí màmá wọn ènìyàn má ti sọ wọ́n ti pè wá ní agọrin bóyá wọ́n ti pè ọ́ lórí oṣù yìí ṣùgbọ́n lọ́kọ́ tó pé olùgbàlà láyé mi ètò ṣùgbọ́n lọ́kọ́ tó pé ìhò olùgbàlà ayé ètò ayé tó ti dàrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o lọ́gbọ́n tí ó dé ọ̀rọ̀ tẹ́nìyàn tí fi ń ṣàǹfààní yìí lọ́gbọ́n tí yóò dé ọ̀rọ̀ tí kò dára tí a ti sọ sílẹ̀ lọ́gbọ́n tí yóò dé orúkọ tí kì í ṣe tìyẹ ta ti pè ọ́ lọ́gbọ́n tí yóò dé àní lọ́gbọ́n tí yóò dé olùgbàlà àmì ọ̀wọ́ tó lọ́gbọ́n tí yóò dé olùgbàlà ìgbéra létí wọn. lọ́jọ́ tí jésù dé olùgbàlà ayé ẹni tó. kò sẹ́nu kan táyé ò lè pé ní wọ́n máa pè ní lágùn lọ́nà gbogbo. bó o bá lówó lọ́wọ́ àgàn ní bó o bá bímọ òun àgàn ní bó o bá tẹ́gbọ́ tó dàgbà àgàn ló jẹ́ ṣùgbọ́n lọ́gọ́ sí ọdẹ. mo sọ pé lọ́gọ́ sí ọdẹ àní lọ́gán sí lóde lọ́sọ̀kẹsẹ̀ lọ́gán sí lóde àlọ́gán sí lóde olùgbàlà láyé ọmọ tó lọ́gán sí lóde olùgbàlà láyé ọmọ tó instant kingdom débẹ̀ bó ṣe ń dé báyìí wọ́n lè yí orúkọ padà lọ́gán sí lóde. orúkọ àbúrúgbè ní yìnyín lọ́dọ̀ tí yóò dé àní lọ́dọ̀ tí yóò dé olùgbàlà ààyè mi ààyè mi lẹ́jọ́ lọ́dọ̀ tí yóò dé olùgbàlà ààyè mi lẹ́jọ́ àní lọ́dọ̀ tí yóò dé olùgbàlà ààyè mi lẹ́jọ́. Praise the Lord jẹ́ ká ké aleluya mẹ́ta tó ní iná nínú ó yá o aleluya aleluya aleluya ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ọ̀nà a dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ máa ṣe é bàbá ọ̀yà ní gbogbo ìgbà ẹ ṣe é ẹ ṣe olúwa ní gbogbo ìgbà ẹ ṣe ní gbogbo ìgbà ẹ ṣe bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣe ní gbogbo ìgbà ẹ ṣe olúwa ní gbogbo ọ̀nà ẹ máa ṣe é bàbá èyí ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ èyí ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọba tó dá wá sí dòmí o èyí ló ń fẹ́ èyí ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ìyìn ló fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọba tó dá wá síde ní o ìyìn ló fẹ́ ẹja lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìgbà tí mo wà láàyè agbára mi kọ́ wíwá tí mo wà láàyè ògo ni forúkọ rẹ̀ oyè ẹja kọrin nígbà tí mo wà láàyè agbára mi kọ́ wíwá tí mo wà láàyè ògo mo forúkọ rẹ ẹjẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó dá wa sí sẹ́ni níwọ̀n ìgbà tí a wà láàyè ta lè gbé apá wa ta lè gbé ẹsẹ̀ wa tí a lè sọ̀rọ̀ tí ohun wa sì jáde ẹja dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó dá wa sí ọlọ́run tí ò jẹ́ kí agbára ọ̀tá ó borí wa ọlọ́run tó jẹ́ ká rí oṣù july yìí láyà àti àlàáfíà ẹja dúpẹ́ lọ́wọ́ o ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀tọ́ òfẹ́lẹ́ kó rí oṣù yìí yes wọn ti ẹ̀fọ́lẹ́ kẹ́rẹ́ mi ò parí oṣù oṣù oṣù january so àwa tá àwa tí wọ́n ní pé a ò ní di january àwa làwọn wà ní july ẹja lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dá wa sí ọlọ́run tó dá ẹ̀mí wa sí ọlọ́run tó jẹ́ ká wà láàyè tó tún jẹ́ ká wà láàyè àdúrà ọ̀pẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọpẹ́ ló yẹ ọpẹ́ ló yẹ àwa láyé àti wà láyé ọpẹ́ ló yẹ olúwo ṣeun ẹja bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ pẹ̀lú ìtara yes ẹja dúpẹ́ pẹ̀lú ìtara olúwo ṣeun olúwo ṣe arúgbó tó wípé ẹ dá wa sí arúgbó tó wípé ẹ jẹ́ ká wà láàyè ẹ jẹ́ ká wà láàyè arúgbó tó wípé ẹ̀já ti dìdàkudà olúwo ṣeun ọba àwọn ọba gbọ́ pẹ́ wọn olúwa báyìí owó olúwa gbọ́ pẹ́ wọn olúwa báyìí owó olúwa gbọ́ pẹ́ wọn olúwa afọpẹ́ fún ọ afìyàn fún ọ afògo fún ọ afiola fún ọ lórúkọ jésù olúwo lórí ọmọ adúpẹ́ lórí ẹ̀gbọ́n wa adúpẹ́ lórí àwọn àbúrò adúpẹ́ o lórí ẹbí wa adúpẹ́ o ọlọ́run ṣeun ọlọ́run ò ṣeun ọlọ́run ò ṣeun ọlọ́run ò ṣe aronú jinlẹ̀ yes àwa rí i pé ọpẹ́ ló yẹ fún ọ̀wọ̀ ọlọ́run adétorí pẹ́yìn lọ́run dé tì wá adétorí pẹ́yìn lọ́run tó fún wa láì lo owó láì lo ògbò láì gbẹ́kẹ̀lé agbára kankan bí kò sí inú agbára ẹ̀yẹ ọlọ́run ẹ̀yìn lọ́run sì tì wá lẹ́yìn ẹ̀jẹ̀ kó dé tì wá yes olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun adétorí pẹ́yìn lọ́run darapọ̀ mọ́ wa yes adétorí pẹ́yìn bá wa gbé àdúgbò tó wípé ọlọ́run tì wá lẹ́yìn ẹ̀gbẹ́kógbó tì wá lórúkọ jésù kristi olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ìyìn wa jésù kristi olúwa wá sẹ́rí àdúrà ta lẹ́yìn a lè pẹ́ díẹ̀ ó lè mọ̀ jẹ́ bí tá a ṣe mọ̀ ṣe ní fast fast fast food bí american fast food <laughs> ó lè mọ̀ jẹ́ fast food prayer lálẹ́ torí pé alẹ́ òní ó jẹ́ friday so friday dẹ̀ ní fún àwa tí àwa tá a wá láti ìjọ aládùúà so ìṣòro eh, ṣe gbogbo ọjọ́ friday ọjọ́ ọjọ́ àdúà ni yes ọjọ́ àdúà ni ẹ má jẹ́ ká sọ ẹ má jẹ́ ká sọ agbára àdúà ìṣòro nù yes ẹ má jẹ́ ká sọ nù so torí pé àdúà ìṣòro lágbára so àwọn àdúà tí a gbàrà lẹ́yìn yóò jẹ́ àwọn àdúà ìjìnlẹ̀ yes yóò jẹ́ àwọn deep prayers tí yóò jẹ́ àwọn àdúà ìṣòro so mo fẹ́ bẹ̀ wá so ẹ jẹ́ ká gba àwọn àdúrà yẹn pẹ̀lú ìtara so a lọ síwájú ọlọ́run so a lọ bẹ̀rẹ̀ fún àánú olúwa ní àdúrà táwọn gbà lálẹ́ yìí olúwa jẹ́ kí n rí àánú gbà yes olúwa wá bá ayé mi pàdé pẹ̀lú àánú yes olúwa bá ayé mi wò pẹ̀lú àánú ọjọ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa bá ayé mi pẹ̀lú àánú yes bàbá jésù jọ ìwọ la wá bá pàdé yes àti afẹ́ takẹ́ pẹ̀lú ìwọ ọlọ́run lálẹ́ yìí yes olúwa dárí àánú gbà ọlọ́run tó kọ́ nípa àti agbára olúwa dárí àánú gbà ọba àwọn ọba jẹ́kárí àánú gbà lórúkọ jésù dárí àánú gbà olúwa fàánú bá wa pàdé yes olúwa fàánú bá wa pàdé olúwa fàánú bá wa pàdé olúwa tó bá ní ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tí ò ní jẹ́kárí ọ lórúkọ jésù olúwa dárí jì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa jẹ́kárí àánú gbà lórúkọ jésù dárí àánú gbà inú ìpéjọpọ̀ àdúrà jésù dárí àlógbà lórúkọ jésù dárí àlógbà olúwa dárí ọ yes olúwa dárí ọ ẹ̀rìn kọ̀ọ̀kan wá dárí olúwa olúwa farahàn àìkọ́bá sọ́tọ̀ jírí kápẹ́lìà bàbá jésù jọ olúwa farahàn láàrin wa afẹ́rí ọ afẹ́rí ọ láàrin wa lórúkọ jésù olúwa farahàn bàbá jésù máa bọ̀ bàbá jésù sọ̀kalẹ̀ bàbá jésù máa bọ̀ bàbá jésù sọ̀kalẹ̀ olúwa dárí ọ olúwa dárí ọ ẹ̀rìmọ́ dárí ọ jésù kristi olúwa wá agbàdo abẹ́rẹ́ fún ẹ̀jẹ̀ jésù a sọ fún náà pé kó tú ẹ̀jẹ̀ yẹn kó tu níwa lórí kó fi ẹ̀jẹ̀ yẹn kó fi yà wá sí mọ́ àdúrà yìí gan tá à ń gbà kó fi ẹ̀jẹ̀ yẹn kó fi yà sí mọ́ ìpéjọpọ̀ adé kọ́lọ́run kó fi ẹ̀jẹ̀ jésù kó fi yà sí mọ́ ẹgbẹ́ gbàdúrà lórúkọ ẹgbẹ́ ìsìn abèrè tí wọ́n ń jẹ jésù olúwa dàlí wọn lórí yes olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ bẹ̀ wá bàbá jésù jọ olúwa yẹ̀ wá sí mọ́ nípa agbára ẹ̀jẹ̀ rẹ̀ olúwa sọ̀wádìí mímọ́ lórúkọ jésù sọ̀wádìí mímọ́ olúwa tọ̀wádìí mímọ́ olúwa bí bá ní gbogbo àmì káàbì lára wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ gbẹ̀ dànù ìpéjọpọ̀ àdúrà yìí lórúkọ jésù olúwa dẹ̀jẹ̀ rẹ̀ sí àìkọ́bá sọ́kọ̀ jíríkà pọ́nìyà yes olúwa fi ẹ̀jẹ̀ rẹ olúwa fi ya àdúrà wa símọ́ olúwa fi ẹ̀jẹ̀ rẹ olúwa fi ya ìpéjọpọ̀ wa símọ́ tó bá gbogbo mi sí kẹ́lẹ́dì àìkọ́bọ̀ sọ̀kọ̀ gídìá yes nípa gbàdọ̀ ẹ̀jẹ̀ rẹ olúwa gbà wọn dànù olúwa wa bá ayé wa pàdé ní àdúrà tálẹ̀ jésù kristi olúwa wa jésù olúwa wa a gbàdúrà a sọ fún ọmọ tó bá ní gbogbo ẹ̀dákẹ́dá ètò tẹ̀lé ẹni kọ̀ọ̀kan àwọn olùpẹ̀jọpọ̀ àdúrà ẹ̀ tàbí tó bá ní gbogbo ogun tó tẹ̀lé àwọn olùpẹ̀jọpọ̀ àdúrà ẹ̀ ẹ̀dá gbàdúrà pé kọ́lá wọn kó dáná sun wọn àdúrà lórúkọ ẹgbẹ́ lórúkọ ẹgbẹ́ lórúkọ ẹgbẹ́ tó bá ní gbogbo ìmísí kìmísí yes ẹ̀dá àgbà ìmísí yes ìmísí kìmísí tó tẹ̀lé ẹni kọ̀ọ̀kan wọn ní òpéjọ gbàdúrà olúwa dá wọn padà olúwa dáná sun wá gbogbo ìmísí oró gbogbo ìmísí ìrẹ̀wẹ̀sì ìmísí kó máa sú mi yes ìmísí káyé gbé máa súyàn yẹsì gbà mí ìmísí ẹni bàléyàn gbogbo nǹkan á sì súyàn ẹjọ́ gbà gbogbo ìmísí òkùnkùn láyìíká àti àyídà olúwa dáná sun wá olúwa dá wa padà lẹ́yìn wa olúwa dá wa padà àìkọ́bá sapọ̀ jíríkà pẹ́ẹ́lì olúwa bọ̀ wí gbogbo ìmísí àlẹ́ gbàdúrà gbogbo ìmísí ìrẹ̀wẹ̀sì gbogbo ìmísí oorun gbogbo ìmísí ìbẹ̀rù gbogbo ìmísí èrèkèrè lórúkọ jésù olúwa dáná sun wá olúwa dá wa padà bàbá jésù dáná sun wá olúwa dá wa padà bàbá jésù dáná sun wá olúwa dá wa padà tọ́ba ní gbogbo ogun tó tẹ̀lé ẹnì kọ̀ọ̀kan wọlé òkúńjọpọ̀ àdúrà báyìí olúwa finá sọ̀gùn náà dànù yes olúwa dáná sí ogun náà àìkọ́ba sẹ́kọ̀ jíní kàpálíà olúwa dáná sí ogun náà jésù kristi olúwa wa àwọn àti wọnú àdúrà lónìí o a sọ fún ọgbẹ́ olúwa gbogbo òpó tó gbé ogun ayé mi ró nínú oṣù yìí olúwa wó yes òpó tó gbé ogun ayé mi ró ẹja gbà o ẹja gbà o òpó tó ṣe kí ni sẹ́ni bí ilẹ̀ ṣe ń mọ́ bẹ́ẹ̀ ni ilẹ̀ ń ṣú sẹ́ni bí ilẹ̀ ṣe ń ṣú àwọn alágbàá òkú náà wọ́n ń báṣẹ́ lọ o ẹbí tí àwọn ibi ẹbí tí àwọn alábàákú bíi tán burú sí ni pé wọn burú ẹ mí ìsìpàdé o so àwa làwọn àwa nígbà míì tá a pè pàdé àdúrà ẹlòmíì ò sì ní ẹlòmíì ò sì ní yọjú wọn tó bẹ́ẹ̀ àjẹ́ tó bá mí ìsìpàdé ó lè yẹ pé wọ́n lè wọ́n lè wọ́n lè wọ́n lè wọ́n lè dáná ìsàn kán fi kán fi kán fi kán fi discipline yes <laughs> wọ́n lè wọ́n lè discipline pẹ̀lú àìsàn wọ́n lè ní pé kó lọ ṣàìsàn fóṣù mẹ́ta ṣebí kò ní lè jáde torí pé ó pàpàdé jẹ ẹja ṣẹ́ni ẹja mú nǹkan tó náà ẹja mú seriously nínú oṣù yìí èmi ń gbàgbọ́ pé ìlàkejì ọdún yìí ó máa bẹ́tà yes tábà lè takún pẹ̀lú ọlọ́run àá kí ni nǹkan tí à ń lé tọ́wọ́ èrò tí tẹ̀ ó gbúdọ̀ tẹ̀ wá lọ́wọ́ yes ẹja wà dìtàmì báyẹn pé oṣù sẹ́ni fún pàápàá jùlọ bẹ̀rẹ̀ láti inú oṣù yìí lọ ẹ jẹ́ ká make up mind wa pé ayé wa gbúdọ̀ dáa ṣé ẹja gbàdúrà <laughs> a olúwa gbogbo òkú tó bí ogun ayé mi ró ẹja gbà ó <laughs> olúwa wọ tìpilẹ̀ tìpilẹ̀ gbogbo òkú tó ṣe alátìlẹyìn fún ogun ayé mi ẹ̀mí ló ń wọ tàmílẹ̀ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa wọ yes gbogbo òkú tó gbé ogun ayé wa ró ẹkọ bá sọtọ jírí pàpà yes ó ti tó ah, àkókò olúwa ó ti tó àkókò olúwa ó ti tó àkókò gbogbo òpó tó gbé ogun ayé wa ró lórúkọ jésù olúwa wó lẹ́tìpilẹ̀tìpilẹ̀ máa ya lágàbà máa sọ́ta lágàbà ẹ̀kọ́ bá sàtọ̀ kápá olúwa wó olúwa wó olúwa wó olúwa wó olúwa wó olùgbàgbọ́ olùgbàgbọ́ gbogbo òpó tó ṣe alátìlẹyìn fún ogun ayé wa gbogbo òpó tó gbé ogun tó ń ja ẹnìkọ̀ọ̀kan wa ró lórúkọ jésù olùwàjọ́ ń wó tìpìlẹ̀ tìpìlẹ̀ olùwàjọ́ ń wó bàbá jésù bó dàda bàbá jésù bó dàda bàbá jésù bó dàda bàbá jésù bó dàda bàbá jésù bó dàda bàbá jésù bó dàda jésù kristi olúwa wa jésù olúwa wa sẹ́yìn ẹ̀mẹ́ta la gbàdúrà yẹn ẹja tẹnumọ́ dáadáa sẹ́ni òpó kan ló gbé ogun ayé wa ró tó bá ní ogun kan tó ń jà wá tó gbé yàn tí ì ṣẹ́ òpó kan ló wà díẹ̀ òpó kan ló ń ṣe kíni sẹ́ni ibi tí sẹ́ni ibi tí àdúrà yẹn jinlẹ̀ sí ni pé jẹjẹ́ mọ̀ pé nǹkan náà tó ń ṣe wá yẹn nínú nínú in the realm of darkness ó ní ètùtù táwọn kan lọ ń ṣe tí wọ́n fi ń jẹ́ kógun yẹn ó mọ lé sí yes yes in as long tó máa ti ń ṣètùtù yẹn so ètùtù yẹn ló dàbí òkú tó gbé ogun yẹn ró ogun yà tẹ̀síwájú ẹjẹ́ àtún gbàkẹ́ àgbà tẹ́tà bá tẹ́ ń yẹn ẹjẹ́ ká máa lera olúwa òkú gbé ogun ayé ìmúró ẹjẹ́ àgbà òkú tó gbé ogun tó ń ja iṣẹ́ ìmúró òkú gbé ogun tó ń ja ìwọ́n mọ̀ ìmúró òkú gbé ogun tó ń ja ìmúdọ̀rọ̀ olúwa gbọ́dọ̀ rẹ̀ ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù yes yes olúwa gbọ́ ẹ̀kọ́ bá sàpàjì kápá ah, ah yes ah ah, ah. yes àìkọba dàílìà olúwawo olúwawo olúwawo olúwawo olúwawo olúwawo olúwawo olúwawo ẹnìkọ̀ọ̀kan wa afẹ́rí tiwa ṣé ní àdúrà tálẹ̀ ìṣe yes gbogbo òpó tó gbé ogun ayé wa ró òpó tó ṣe alátìlẹyìn fún ogun ayé wa lórúkọ yẹn olúwa dúró àìkọba ta ní kápásílìà olúwa dúró olúwa dúró olúwa dúró yes ẹja tẹnumọ́ ẹja tẹnumọ́ olúwa bí òpó náà wò àìkọ́ bàbá àìyàpẹ̀tà bọ́ olúwa ọmọ mi gbúdọ̀ bọ́ ìyàwó mi gbúdọ̀ bọ́ ìdílé mi gbúdọ̀ bọ́ òpó tó gbé ogun tó ń da iṣẹ́ mi ró olúwa wò òpó tó gbé ogun tó ń jà ọmọ mi ró olúwa wò òpó tó gbé ogun tó ń jà mí ró ó ti tó àkókò olúwa olúwa wó òpó náà dànù olúwa wó dànù ní orúkọ jésù olúwa wó olúwa wó olúwa wó olúwa wó dànù bàbá jésù jọ olúwa wó dànù malabayada lékepe sídìkàpẹ́lẹ́à jésù kristi olúwa wa jésù olúwa wa sẹ́ni kí àdúrà tí à ń gbà ẹ̀kọ́ lè yí wa tọ́lá wo ìwé ìwé first samuel chapter seventeen first samuel seventeen verse fifty one ẹ jẹ́ kí n ka nǹkan tí bẹ́ẹ̀ lè sọ ń bẹ̀ onídàáfọ́. David ran and uh, stood over the Philistine and took a sword and drew and drew it out of his sheath and killed him and cut off his head with it. and when the Philistines saw that their champion was dead they fled. Ṣẹ̀rí kan báyìí. Wọ́n nígbà tí àwọn Philistine gbà tí wọ́n nígbà tí tí wọ́n rí pé Gòlẹ́ àti ṣe kí ni? pé ó ti ṣubú olódàbí òkú tó gbóhun ró wọ́n ní gbogbo àwọn àwọn àwọn àwọn àwọn jagunjagun tí wọ́n tẹ̀lé Góríátù wá bó tilẹ̀ jẹ́ pé a rí ọ̀pọ̀lọpọ̀ wọn náà tó jẹ́ òmìrán ṣùgbọ́n torí bẹ́ẹ̀ tí wọ́n fi ìgbẹ́kẹ̀lé wọn sí ṣe kí ni ó ti ṣubú onígbogbo wọn ṣe kí ni wọ́n sì sá lọ ẹja tún gba àdúrà yẹn <laughs> olúwa gbogbo òkú tó ń gbé ogun tó ń jà mí rán ogún ọ̀wúrọ̀ ah, òwúrọ̀ lẹ́yìn yes ó gbúdọ̀ gbé lára ẹ̀yìn ẹja gbà á olúwa wúwo dànù gbogbo òkú tó ṣe láti lè tó gba ayé mi ẹ̀mí mọ́ tìpìlẹ̀ tìpìlẹ̀ olúwa jẹ́ ń gbọ́ olúwa kúrú ọjọ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa wúwo gẹ́gẹ́ bí ẹ ti wọ́n gò láti wulẹ̀ gbogbo ẹni tó jẹ́ òpó gbogbo agbára tó dàbí òpó tó sọ̀pọ̀ tí ogun ayé wa tí òjò ṣẹ́ lórúkọ jésù kristu olúwa gbọ́ olúwa gbọ́ olúwa gbọ́ olúwa gbọ́ olúwa gbọ́ olúwa gbọ́ olúwa gbọ́ olúwa gbọ́ olúwa gbọ́ olúwa gbọ́ bàbá jẹ́rìsì gbé dànù yes ẹnì kọ̀ọ̀kan wá balagabada lẹ́gbẹ̀ẹ́ sọ́kò jìnnìkan pọ́lìà gbogbo gbogbo ogun ayé wa ró gbogbo òpó tó gbé ogun tó ń jàdáró tógun ò ti ṣẹ́ à ń dàgbà sí a sì tún dàgbà pẹ̀lú ogun gbogbo òpó tó gbé àwọn ogun ogun tá à ń dàgbà pẹ̀lú ẹ̀ mọ́ orúkọ Jésù olúwa gbò dànà olúwa gbò dànà olúwa gbò dànà gbogbo òpó ogun ayé wa olúwa jẹ́ gbó Jésù Kristi olúwa wa bàbá jẹ́lẹ́rù ọ̀rọ̀ bàbá jẹ́lẹ́rù ọ̀rọ̀ ẹlẹ́rù gbẹ̀rù rẹ̀ bàbá jẹ́lẹ́rù ọ̀rọ̀ ẹlẹ́rù gbẹ̀rù rẹ̀ baba, adélẹ́rù alẹ́rù gbẹ́rù rẹ̀ ò bàbá adélẹ́rù baba, adélẹ́rù ó bàbá adélẹ́rù ó kẹlẹ́rù gbẹ́rù rẹ̀ ò baba, adélẹ́rù ó gbẹ kẹlẹ́rù gbẹ́rù baba, bàbá adélẹ́rù ó gbẹ kẹlẹ́rù baba, rẹ̀ bàbá adélẹ́rù ó gbẹ ẹ̀bẹ́ ẹjẹ́ gbàdúrà àfọlùwà gbogbo àwọn ogun táwọn ọ̀tá dì kalẹ̀ fún mi ní oṣù july yìí ẹni tó dì í olúwa jó gbé ẹjẹ́ àgbà olúwa jó ṣe kí ni ah ẹni tó dẹrù àkóbá olúwa gbé gbé àwọn aláìní òkùnkùn tó dẹrù ogun fún mi olúwa dìlé mi lórí nínú ọkọ méje olúwa jẹ́ gbé nǹkan wọn jẹ́ gbọ̀wọ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run nípa àti agbára tó bá ní gbogbo ẹrù ogun táwọn ọ̀tá dì kalẹ̀ fún ìdílé wa nínú oṣù july yìí lórúkọ ẹgbẹ́ oṣù àwọn tó ń di àríyá masiri kapa olùwàgbẹ́ngbẹ́ yes olùwàgbẹ́ngbẹ́ gbẹ́ngbẹ́ gbẹ́bìtì gbẹ́ngbẹ́ olùwàyẹ̀mọ́rí ẹni tó ń dẹ́gbẹ́ ogun fún wa olùwàjọ́ngbẹ́ nkẹ́ àìkọ́ bá dà ní kàṣẹ́ pẹ̀tùdìyà ọ̀rọ̀ sọ pé ẹni tó bá wa kòtò òun náà ni ó bọ̀ sínú kòtò gbogbo ẹni tó di ẹrù ogun fún wa lórúkọ jésù kristi olúwa gbogbo ẹ olúwa gbogbo ẹ olúwa dùnmí lórí jọ gbé nkẹ lórúkọ jésù jọ gbé nkẹ lórúkọ jésù jọ gbé nkẹ lórúkọ jésù olúwa gbogbo ẹ olúwa gbogbo ẹ ẹni tó dẹrù àìsàn olúwa gbogbo ẹ ẹni tó dẹrù ikú olúwa gbogbo ẹ ẹni tó dẹrù accident olúwa gbogbo ẹ ẹni tó dẹrù ìbànújẹ́ olúwa gbogbo ẹ ẹni tó dẹrù ìbànújẹ́ ẹja gbà o àìkọ́gbádà bí kan ṣètò judea gbogbo ẹrù ogun tẹnikẹ́ni dì kalẹ̀ ẹni tó dì í lórúkọ ẹgbẹ́ èṣù kristi olúwa jẹ́ gbé rẹ̀ ẹ̀mí náà jẹ́ gbé rẹ̀ ẹ̀mí náà jẹ́ gbé rẹ̀ ẹ̀mí náà jẹ́ gbé rẹ̀ ẹ̀mí náà jẹ́ gbé rẹ̀ lórúkọ ẹgbẹ́ èṣù jẹ́ gbé nkẹ́ bàbá jésù jọ bàbá jésù jọ olúwa jẹ́ gbé olúwa ẹni tó dẹrù àkóbá lẹ́nu iṣẹ́ lórúkọ jésù olúwa jẹ́ gbé rẹ̀ ẹni tó di ẹrù ogun yes ẹni tó di ẹrù ìbànújẹ́ àwọn tó di ẹrù ìkà lórúkọ jésù olúwàjẹ́ ń gbé nǹkan wa máa ya lágádá lékepo sídìkàpọ̀lìà èlé lékete nígbàdàgà sọ̀tọ̀ jídìkàpọ̀lìà máa lékepe zibia olúwàjẹ́ gbé lórúkọ jésù jẹ́ gbé nǹkan rẹ̀ olúwa ẹni tó di ẹrù ogun fún wa bàbá jésù jọ jọ gbé nǹkan rẹ̀ jésù kristi olúwa wá jésù kristi olúwa wá agbára ń bẹ agbára ń bẹ agbára bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ọyá agbára ń bẹ agbára ń bẹ agbára bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ọyá agbára ń bẹ agbára ń bẹ agbára bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ agbára ń bẹ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù yóò agbára ń bẹ ìgbà agbára ń bẹ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù agbára ń bẹ agbára ń bẹ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù ìgbà ńlá bẹ ìgbà ńlá ìgbà ńlá nínú ẹ̀jẹ̀ jésù yóò ìgbà ńlá lábẹ́ ìgbà lábẹ́ nínú ẹ̀jẹ̀ jésù ọ̀yà ìwòsàn bẹ́ ìwòsàn bẹ́ ìwòsàn bẹ́ nínú ẹ̀jẹ̀ jésù àgbàdua olúwa gbogbo àkọsílẹ̀ ibi lórí mi nínú oṣù júlá yìí olúwa fẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹjẹ́ àgbà olúwa ṣe kí ni sẹ́ni ẹjẹ́ àgbàdua yẹn sẹ́ni kò sẹ́ni tó mọ̀ ọ̀la o kò sẹ́ni tó sẹ́ni ọ̀la ó dàbí òkùnkùn ni o yes à ń jí à ń sùn à ń jí à ń sùn kò sẹ́ni tó mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́la o ṣùgbọ́n ọlọ́run tó mọ òun à ń ké pè ẹ jẹ́ olúwa gbogbo àkọsílẹ̀ ibi lórí mi ẹ jésù parẹ́ yẹsẹ̀ àkọsílẹ̀ ibi àkọsílẹ̀ àwọn ọ̀tá lórí ìdílé wa ọgbà òkè ọ̀gẹ̀dẹ̀ parẹ́ ọjọ́ gbòòrò lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa parẹ́ àìkọ́gbọ́n sọ́kọ̀ jíríkà pàdé ẹ̀gà sẹ́ńtẹ̀ jíríkà pàdé gbogbo àkọsílẹ̀ àwọn ènìyàn kà yes àkọsílẹ̀ sàtánì lórí ayé wa nínú oṣù yìí ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ayé ẹ̀jẹ̀ jésù àìkọ́bàdà ha yes ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí ń pa nǹkan rẹ̀ ẹ̀jẹ̀ tó lè pa ẹ̀ṣẹ̀ rẹ̀ á fi pa gbogbo àkọsílẹ̀ ibi rẹ̀ lórí ọmọ wa lórí aya wa lórí ọkọ wa lórí ẹbí wa gbogbo àkọsílẹ̀ ibi lórí iṣẹ́ wa ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ àtẹnumọ́ yes malakaba sapọ̀ jìnnìkàpọ̀lìà tó bá lóun kó táwọn ọ̀tá ti ṣe tí ò lè yẹ yes tó bá ní iṣẹ́ tó ti parí tí ò lè yẹ olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ olúwa fi ẹ̀jẹ̀ rẹ bàjẹ́ olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ àyílíyà máa sí ní kàpọ́lìà ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ jésù kó parẹ́ ẹ̀jẹ̀ àmàwò ẹ̀jẹ̀ àmàwò lórí ọmọ wa olúwa parẹ́ lórí iṣẹ́ wa olúwa parẹ́ gbogbo àkọsílẹ̀ ọ̀tá ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ ẹ̀jẹ̀ jésù parẹ́ gbogbo àkọsílẹ̀ ibi lórí iṣẹ́ wa gbogbo àkọsílẹ̀ ibi lórí ìdílé wa lórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ jésù kristi olúwa wa mo gbàdúrà gbogbo àkọsílẹ̀ ọ̀tá lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀ jésù kó parẹ́ àìkọ́bọ̀ sẹ́pẹ̀ jíníkà pọ́lìà tó bá ní gbogbo àṣeparí iṣẹ́ táwọn ọ̀tá ti ṣe tí ò lè yẹ ẹ̀jẹ̀ jésù kó parẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan wa mo ní ẹ̀jẹ̀ jésù kó parẹ́ lórúkọ jésù olúwo òní gbàbọ̀dì ẹ̀dá wo òní gbàbọ̀dì tó bá gbogbo àkọsílẹ̀ ọ̀tá lórí lórí ọjọ́ kọ̀ọ̀kan tó ń bẹ ní oṣù iṣẹ́ mo ní ẹ̀jẹ̀ jésù kó sọ́dà sán jésù kristi olúwa wa ẹ̀jẹ̀ gbàdúrà ẹ̀jẹ̀ asọ̀fẹ́lẹ̀ ọ̀bẹ̀lúwa gbogbo orí ayọ̀ mi tó ń gbẹ lọ́wọ́ àwọn ọ̀tá olúwa bà fún mi lálẹ́ pẹ̀lú ipá àti agbára olúwa gbára èmi fún mi pẹ̀lú ipá àti agbára olúwa gba ìtọ́ mi fún mi lọ́wọ́ ọ̀tá ẹjọ́ gbàdúrà lórúkọ jésù yes ẹjọ́ gbà ó yes àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a ń béèrè pé kọ́lọ́run kò ṣe fún wa ọlọ́run ti ṣe ṣùgbọ́n àwọn ọ̀tá ló kó lọ àwọn alágbára òkùnkùn ló kó lọ àwọn ló kó lọ yes yes wọ́n wọ́n kó sí báńkì òkùnkùn wọ́n kó sí wọ́n wọ́n kó sínú àtìmọ́lé wọn ẹjẹ́ gbà gbogbo ọrọ̀ wa tó ń bẹ lọ́wọ́ ta lórúkọ Jésù olúwa jàgbà pẹ̀lú pàṣẹ agbára olúwa jàgbà olúwa jàgbà olúwa jàgbà olúwa gbà yes ẹ̀tọ́ wa tó ti gbà lọ olúwa gbà olúwa gbà olúwa gbà máa yá alágbàbà ẹ̀kọ́ bá sọ́tọ̀ jírí kápá yes nínú oṣù gangan afẹ́ lẹ́rìí o afẹ́ lẹ́rìí pé ire wa tẹ̀ wá lọ́wọ́ gbogbo àǹfààní wa gbogbo eré wa kan ti kó lọ gbogbo iṣẹ́ tí wọ́n ti kó lọ gbogbo ayé kan ti kó lọ gbogbo ògbé kan ti kó lọ gbogbo àǹfààní kan ti kó lọ ẹja àgbà olówó agbẹ́ tó kó lọ olúwa gbà yes olúwa gbà olúwa gbà olúwa gbà mayaleke posidia olúwa fi oṣù dáre wa padà fún wa yes olúwa fi oṣù dáre gbẹ tó wa padà fún wa jésù kristi olúwa wa so ẹ má bínú ẹ̀mẹ́ta lágbàdo àyẹ̀ ṣùgbọ́n ajá kọ́ nìyí olúwa gbà á olúwa gbà á o olúwa gbà èrè mi o olúwa gbà á fún mi olúwa gbà á olúwa gbà á o olúwa gbà èrè mi o olúwa gbà á fún mi olúwa gbà á olúwa gbà á o olúwa gbà ẹ̀tọ́ mi o olúwa gbà á fún mi olúwa gbà á olúwa gbà á olúwa gbà èrè wa o olúwa gbà á fún wa olúwa gbà á olúwa gbà á olúwa gbà á fún wa ẹ̀mẹ́ á tún gbàǹgbà kejì sẹ́ni ẹja ká tẹnu máa dúrà yẹn tó bá ní nǹkan kan tí à ń lé tí ò ti tẹ̀ wá lọ́wọ́ ẹja sọ fọ́lọ́run sẹ́mẹ́jẹ ká gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń sọ pé kọ́lọ́run kó ṣe ọlọ́run ti ṣe nínú ẹ̀mí ṣùgbọ́n àwọn kan ló kó lọ yes tó bá ní ibi tí ọgbẹ́ ká ti dé tá a ti dé ọlọ́run ti ṣètò ẹ̀ kalẹ̀ ṣùgbọ́n àwọn alágbára kan ló ṣe kí ni àwọn ló dè mẹ́ àwọn ló tako ẹja gbà olúwa gba ìtọ́ àbò fún mi gbogbo eré ayọ̀ mi táwọn ọ̀tá ti kó lọ gbogbo àǹfààní mi tí wọ́n kó lọ iṣẹ́ mi ká kó lọ ògbó mi ká kó lọ ayé mi ká tó kó lọ olúwa dá padà ẹ̀dùn mọ́tò wọn agbára gbà fún mi ọjọ́ tó gbàgbà kejì àdúrà lórúkọ ọjọ́ lórúkọ jésù lórúkọ jésù olúwa gbà fún wa yes ẹja gbà dáadáa o yes àdúrà èso òru làdúrà tálẹ́yẹ òkè kàn sí àdúrà breakfast olúwa gbà olúwa gbà máa yà lákàbà èkété lẹ́nu èkété ní agbádá sàfàjì kàpẹ́ẹ́nìà yes olúwa gbà ẹ̀tọ́ wa ká kó wa olúwa gbà olúwa gbà olúwa gbà ògo wa fún wa olúwa gbà iṣẹ́ wa agbára wa gẹ́gẹ́ ti gbà lọ nínú ẹ̀mí yes àwọn ẹ̀bùn ẹ̀mí kan ti gbà lọ yes ẹ̀bùn àdúrà yes wọ́n ti gba àdúrà lọ́wọ́ ẹlòmíì ẹlòmíì ló gba àdúrà mọ́ ẹja sọ fọlọ́ kọ́lọ́run kó dá padà gbogbo nǹkan táwọn ọ̀tá ti kó lọ múra lọ́wọ́ olúwa dá padà ìtara fún nǹkan tí ọlọ́run tó ti gbà lọ olúwa dá padà olúwa dá padà olúwa gbà olúwa gbà olúwa gbà àwọn àwọn àwọn àǹfààní wa tó ti kó lọ lórúkọ jésù kristi wọn tó kọ nípa àti agbára olúwa gbà yes olúwa gba owó wa fún wa olúwa gba ẹ̀tọ́ wa fún wa olúwa gba èrè wa fún wa àwọn àǹfààní wa tó kó lọ olúwa dá padà pẹ̀lú ipá àti agbára olúwa gbà ẹ̀dùnmọ́ dá padà olúwa dá òbí wa padà olúwa dá iṣẹ́ wa sàtífíkẹ́tì iṣẹ́ wa yes sátífíkẹ́ẹ̀tì kan ti gbà lọ tó ọ̀jà àríṣẹ́ olúwa dá padà ayaba seke junika àwọn kọ́kọ́rọ́ mọ́tò yes àwọn kọ́kọ́rọ́ ilé tó ń gbà lọ ọlọ́run alágbára bàbá jésù jọ olúwa dá padà yes lẹ́tà ìgbéga yes lẹ́tà ìgbéga lẹ́nu iṣẹ́ tó gbà lọ ah bàbá jésù jọ olúwa gbà olúwa dá padà ọpọlọ ajọ ti kó lọ yes wọ́n ti kó ọpọlọ ẹlòmíì lọ ẹja yes olúwa dá padà olúwa gbà pẹ̀lú ìpàkẹ́ agbára olúwa gbà olúwa gba owó mi tó mẹ́ olúwa gba ògbó mi tó mẹ́ olúwa gba ayé mi tó mẹ́ olúwa gba ẹ̀dá mi gan tó mẹ́ gbogbo nǹkan ti gbà lọ́wọ́ mi lọ́wọ́ olúwa dá padà dá padà jésù kristi olúwa wa ìgbà kẹta la fẹ́ lọ yìí jésù kristi olúwa wa ẹja ẹja ẹja tún gbà ilẹ̀ mi bọ́ ilẹ̀ ayọ̀ ah, ilẹ̀ mi káàbọ̀ ilẹ̀ mi wọlé dé óyá óyá ire mi gbé ire ayọ̀ ire mi káàbọ̀ ire mi wọlé wẹ́rẹ́ lẹ́tà mi dé ah lẹ́tà ayọ̀ lẹ́tà mi káàbọ̀ lẹ́tà mi wọlé wẹ́rẹ́ òye ẹja wá kọrin ire wa dé ire ayọ̀ ire wa káàbọ̀ ire wa wọlé ẹja gbàdúrà yẹn yes pẹ̀lú determination focus pé ó yá dá padà pẹ̀lú pàtàgbára. mi ó lágbára láti sọ̀rọ̀ mi dayọ̀ dọ́gbọ́ yẹ̀dá kọrin yẹn mo mọ̀ pálágbára ni jésù mi alágbára ni mo mọ̀ pálágbára ni jésù mi alágbára ni àmọ́ pálágbára ni jésù wá ó lágbára láti sọ̀rọ̀ wá dayọ̀ dọ́gbọ́ mo mọ̀ pálágbára jésù mi ẹjọ́ gbà olúwa lu gbogbo ipá àti agbára rẹ olúwa gbà ẹ̀tọ́ wọn tó ti kó wọ olúwa dá padà yes olúwa ṣe kí ni olúwa dá padà olúwa dá owó mi padà olúwa dá ẹ̀tọ́ mi padà olúwa dá ògo mi padà asiki mi tẹ́ ti gbà lọ ẹjẹ́ gbà ó olúwa dá padà gbogbo àǹfààní mi ká kó lọ láti ojú oorun ẹ̀mí ló gbà padà ẹjẹ́ gbà lọ lọ́wọ́ lórúkọ ẹgbẹ́ lórúkọ ẹgbẹ́ olúwa dá padà lórúkọ ìgbà fún wa olúwa gba ògbó wa fún wa olúwa gba ayé wa fún wa raba sota likapa eketele meketele gaskepe jirika polia olúwa gbà olúwa gbà olúwa gbà olúwa gbà gbogbo wa iṣẹ́ wa gbà fún wa ire wa gbà fún wa owó wa gbà fún wa àǹfààní wa gbà fún wa gbàrà oyè gbàrà gbàrà gbàrà gbàrà oyè dá padà yẹn wá dá padà ẹ̀rí olúwa dá olúwa dà padà yes àwọn sàtífíkẹ́ẹ̀tì ayọ̀ àwọn kọ́kọ́rọ́ ilé àwọn kọ́kọ́rọ́ iṣẹ́ ah kọ́kọ́rọ́ ọ́fíìsì náà gbà lọ kọ́kọ́rọ́ mọ́tò tí wọ́n gbà lọ olúwa dá padà ẹja gbà olúwa jọ olúwa fi alẹ́ dá padà yes olúwa fi oṣù dá padà àwọn ẹ̀tọ́ wa tó ti gbà lọ olúwa dá padà gbogbo ìkólọ wa nípa tẹ̀mọ́ àti nípa tara olúwa dá padà olúwa dá padà olúwa dá ayé wa padà àwọn ọmọ wa gan olúwa dá wa padà dá ìyàwó wa padà dá ọkọ wa padà dá ayé wa padà dá iṣẹ́ wa padà gbogbo tó ti gbà lọ ẹja gbà ó ẹja gbà ó kọ́kọ́rọ́ lé yes wedding ring tó ti gbà lọ olúwa dá padà yes aṣọ ìgbéyàwó tó ti gbà lọ olúwa dá padà ayọ̀ ìgbéyàwó gan tó ti gbà lọ yes ẹja sọ fọlọ́nkọ́ ọ̀rọ̀ kó dá padà olúwa dá padà olúwa dá padà ẹ̀bùn àdúrà ẹ̀mí àdúrà ìmísí àdúrà tó ti gbà lọ olúwa dá padà yẹsẹ̀ ẹ̀jábà ẹ̀jábà padà dá ẹ̀bùn àdúrà mi padà àwọn ẹ̀bùn àwọn ẹ̀bùn ọ̀mú tó ti kó lọ tó ti fi tó ti fi ohun àsòjù oúnjẹ àjẹjù tó ti fi gbà lọ olúwa dá padà ẹja tẹnu náà olúwa dá padà dá agbára mi gan padà màá lókè kó sínú kápá yẹs olúwa sọ mi dalágbára padà sọ mi dalágbára sàyé mi dalágbára sọ mi jí padà olúwa sọ mi jí padà olúwa sọ àdúrà mi jí sàyé mi gan jí olúwa sọ mi jí padà olúwa yẹs olúwa dá wa padà olúwa dá ayé wa padà jésù kristi olúwa ó gbàdúrà a sì fọ olúwa gbogbo àwọn ẹ̀mí káyọ̀ tó ń dá mi padà sẹ́yìn olúwa tì wọ́n jáde nínú ayé mi yes àwọn ẹ̀mí tó kí ni àwọn ẹ̀mí kẹ́mi yes àwọn ẹja àgbà ó sẹ́yìn bàbá tí ń lálà tá à ń bára wa níbi tá à ń fẹ́ yes tá à ń bára wa lágbo ilé so tá à ń bára wa tá à ń rìn kiri lọ́jọ́ olúọdẹ nǹkan kan wọ́n gbé ní ẹ̀mí o nǹkan kan ṣe kí ni nǹkan kan ṣẹlẹ̀ ní ẹ̀mí o yes ìgbà tí yẹn bá wà ní tó wà ní London tó wà ńlá láti ń bá ẹ̀mí lọ́jà ìlú ọbẹ̀ tó lọ ra ìwé ojú tó ní kán fún ní change one naira. Ah, ẹja gbàdúrà ẹja sọ olúwa àwọn ẹ̀mí kẹ̀mẹ́ tó ń dá ayé mi padà sẹ́yìn olúwa tì wọ́n já ẹja olúwa ṣe kí ni nínú ayé mi olúwa tì wọ́n jáde nínú àgọ́ ara mi olúwa ṣe kí ni àwọn ẹ̀mí kẹ̀mẹ́ tí mú mi rìnrìn àjò ìrìn àjò padà sẹ́yìn ẹja gbà ó àwọn ìdákẹ́dá ló ń bẹ ń díẹ̀ olúwa tì wọ́n jáde pẹ̀lú iná olúwa tì wọ́n jáde yẹ́gbẹ̀rún lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa tì wọ́n jáde yẹ́s olúwa tẹ̀wé malekepe sẹ́díàgàbàrà ìlúkà sọ́fọ̀ jírika pọ́lìà gbogbo àwọn ìdákẹ́dá àwọn ìmísí adáni padà sẹ́yìn yes àwọn ìmísí bó o ṣe lọ́dọ̀ ó ṣe padà ah, olúwa ń yín yes ẹ jáde kẹ́ mẹ́sàn-án màráyà basirikapa yes ẹja gbà ẹja gbà ẹja gbà olúwa tì wọ́n jáde tì wọ́n jáde tì wọ́n jáde olúwa yé mi tì wọ́n jáde olúwa gbogbo agbára dáni padà sẹ́yìn gbogbo agbára sọ́ni bèrè yìí olúwa bọ̀ wí agbé ìdá sókè yes agbé ìdá iná sókè àti gbẹ̀mí dànù olúwa gbẹ̀ wọ́n dànù olúwa gbẹ̀ wọ́n dànù olúwa gbẹ̀ wọ́n dànù olúwa gbẹ̀ wọ́n dànù jésù kristi olúwa wa jésù olúwa wa ẹlẹ́ka lágbàdúrà yẹn sẹ́ni ẹmọ bí bẹ́ẹ̀ni gan sọ ó ní àwọn arúgbó wa ó ní wọ́n máa ṣe kí ni wọ́n máa lálàá sẹ́ni àlá tí ó ń sọ fún wọn máa lá yẹn kì í ṣe àlá àlá ìpadà sẹ́yìn àlá nǹkan ire tó lọ́wọ́ fẹ́ ṣe tí ń bẹ lọ́jọ́ iwájú ni ṣùgbọ́n alẹ́ bá ń lálàá àlá wa gbúdọ̀ mọ point to the future ni ṣe bí àlá ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àlá wa bá ti ń point backward ah, wọ́n ń dáyàn padà sẹ́yìn nìyẹn díẹ̀ díẹ̀ ẹja tó tẹnumọ́ <laughs> olúwa gbogbo àwọn mísíkìmísí tó ń dá ayé ìwé padà sí ẹja gbà ó ẹja kò sẹ́ni tí àgbà yẹn wà fẹ́ẹ̀tì o yes yes kò sẹ́ni tí àgbà yẹn wà fẹ́ẹ̀tì ẹja olúwa dá olúwa tì mí jáde kó olúwa ayé mi <laughs> gbogbo agbára dá padà sẹ́yìn <laughs> gbogbo agbára sọ ní dèrò ẹ̀yìn olúwa pàyín lórúkọ jésù ẹ jáde ẹ bá ilé jáde ẹ yọjú gbàgbà tó jẹ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ wọlé olúwa tì wọ́n jáde gbogbo ìmísí òkùnkùn àwọn ìmísí adánipadà sẹ́yìn olúwa gbà nínú yes alẹ́ ìyálẹ̀ ń <laughs> yes yes alẹ́ ìyálẹ̀ ń jẹ́ <laughs> olúwa gbà nínú lórúkọ jésù ẹgbà iná jáde ẹ̀kọ́ bá gba ní kápá ọ̀yà jáde jáde jáde ọ̀yà jáde ọ̀yà jáde ọ̀yà ẹgbà iná jáde olúwa tì wọ́n jáde olúwa fi dáná gbẹ̀wò dànù olúwa fi dáná gbẹ̀wò dànù sára lù wá olúwa yẹ bọ́ọ̀bù lù wá olúwa tù jáde ní ayé wa tìwọ́n jáde olúwa tìwọ́n jáde olúwa tìwọ́n jáde olúwa tìwọ́n jáde olúwa tìwọ́n jáde olúwa tìwọ́n jáde olúwa tìwọ́n jáde olúwa tìwọ́n jáde olúwa gbogbo àwọn ìdákẹ́dà gbogbo ẹ̀mí sá sọ́ni dòwẹ̀lẹ̀ gbogbo ẹ̀mí ajáde padà sẹ́yìn olúwa gbà yín ní lórúkọ jésù ẹ jáde gbogbo gbogbo agbára tí ń tí sọ̀rọ̀ ìrìn àjò ẹni ìrìn àjò ọdún kan di ọdún ọdún mẹ́wàá lórúkọ jésù ẹ olúwa tì jáde olúwa tì jáde ẹ̀mí náà tì wọ́n jáde kó nu ayé wa ẹ bá iná jáde lórúkọ jésù kristi olúwa ẹja kọ yìí yes máa jáde ẹja sẹ́ni sẹ́ni àdúrà bí ọkàn wọn bá ti wà ń bí àdúrà so ọkàn ni àdúrà o so tí wọn bá ti wà determine tó focus so àwọn kẹ àwọn ẹ̀mí yà jáde ṣùgbọ́n tí wọn bá ń gbàdúrà tọkàn yẹn ò bá síbẹ̀ wọn á kàn máa fi hàn rẹ́rìn ni ẹja kọrin jáde ẹ̀mí èṣù jáde ah, ah, jáde ẹ̀mí èṣù jáde o lórúkọ jésù jáde tẹ bá ti fi ọgbọ́n lórúkọ jésù á lọ sọ pẹ̀lú pẹ̀lú àṣẹ ni o pẹ̀tàṣẹ tàṣẹ ṣẹlẹ́wọ̀n ẹ̀mí yẹn adití ni o tí yóò bá pariwo ń gbà ní wọn nígbọ́ o adití àti ẹ̀mí ara gidi ni o jáde ẹ̀mí èṣù jáde olúwa jáde ẹ̀mí èṣù jáde lórúkọ jésù jáde olúwa bẹ́ẹ̀ wí mo pàṣẹ fún ọ jáde ẹ̀mí èṣù jáde olúwa jáde ẹ̀mí èṣù jáde lórúkọ jésù. pẹ̀lú abẹ́ òbí mo pàṣẹ kí wọ́n jáde ẹ̀mí èsì jáde ọ̀yàwọ̀yà jáde ẹ̀mí èsì jáde olùkọ́ yéésù jáde òbí abẹ́ òbí mo pàṣẹ kí wọ́n jáde ẹ̀mí èsì jáde ẹ̀mí àtẹnukọ́nà tẹ́ o ẹ̀mí èsì jáde olùkọ́ yéésù jáde òbí abẹ́ òbí mo pàṣẹ kí wọ́n jáde ẹ̀mí èsì jáde olùkọ́ yéésù jáde ẹ̀mí òkùnkùn jáde olùkọ́ yéésù jáde òbí abẹ́ òbí mo pàṣẹ kí wọ́n jáde ẹ̀mí olúwàbọ̀ wí lórúkọ jésù jẹun olúwàbọ̀ wí lórúkọ jésù jẹun olúwàbọ̀ wí amen ẹja ìgbà kẹta rèé ẹjẹ ká olúkúlùkù wa ẹja máa fi orí wa yes ẹja ẹja nu ara wa ẹjẹ ká fọ ẹjẹ ká fọra ní àwọn ẹ̀mí yẹn o ẹja fọra ní wọn kán tó kán tó dá wa padà sẹ́yìn tán ẹja olúwa tì wọ́n jáde gbogbo ẹ̀mí adáni padà sẹ́yìn yes àwọn ẹ̀mí tí mú kí ìrìn àjò ẹni wọn máa padà sẹ́yìn ìrìn àjò wa ọgbọ́n sí ọjọ́ iwájú ni ṣùgbọ́n àwọn agbára dáni padà sẹ́yìn olúwa ń bà yín ní lórúkọ jésù ẹ bá iná jáde olúwa fi dáná bẹ̀rẹ̀ ẹgbẹ́ gbọ̀dúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ gbogbo àwọn ìdákẹ́dá yes olúwa ń bà yín ní ẹ bá iná jáde yes yes yes yes hallelujah masiri kapa olúwa ń bọ̀ wí jáde ẹ̀yà jáde jáde àwọn ẹ̀mí adáni padà sẹ́yìn àwọn ẹ̀mí afọ́nibẹ̀wẹ̀yìn lórúkọ jésù ẹgbọ́fà ẹgbọ́fà ẹjáde màràlú kàpà ẹ̀kọ́ bá sọ́kọ̀ jírí kan pọ́nibẹ́ sọ́kọ̀ jíríà yes ẹ máa bá iná jáde lórúkọ jésù ẹ bá iná jáde olúwa dáná sunwá bàbá jésù jọ olúwa dáná olúwa fúnná sunwó dáná lórúkọ jésù olúwa dáná sunwá bàbá jésù fúnná sunwó dáná olúwa olúwa dáná baba jésù run wọ́n dànù olúwa olúwa run wọ́n dànù run wọ́n dànù yes jẹ́ kán jẹ́ kán jẹ́ kán run dànù màlẹ́bẹ̀ ẹ̀ríàgà sẹ́tò jìdìá baba jésù jọ jẹ́ kán run dànù jésù kristi olúwa wa jésù olúwa wa ajá ajá gbàdúrà olúwa gbogbo agbára táwọn ọ̀tá ń lò tó tún bá mi jà olúwa sọ́dọ̀ kù yes agbára agbára tó ń lò lórí ayé mi lórí iṣẹ́ mi lórí ọmọ mi lórí aya mi lórí ìdílé mi olúwa bàjẹ́ ẹjọ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa bàjẹ́ olúwa bàjẹ́ gbogbo agbára kágbára táwọn tá ń lò lórí ayé wa lórí iṣẹ́ wa lórúkọ jésù olúwa jọ bàjẹ́ ẹjá gbà ẹjá gbà olúwa bàjẹ́ jẹ́ kí bàjẹ́ àyàyà màsílíkà pálíkà sáfà jùlọ yes gbogbo agbára kágbára tí wọ́n lò èyí tó ń yes èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ olúwa jọ́ńdò ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù kó bàjẹ́ àìníyàgbà síríà agbára tó fi ń gbógun ti ayé wa agbára tó fi ń gbógun ti iṣẹ́ wa agbára tó fi ń gbógun ti ìdílé wa lórúkọ jésù olúwa jọ̀ọ́ bàjẹ́ ẹ̀jẹ̀ bàjẹ́ ẹ̀jẹ̀ bàjẹ́ olúwa gba agbára jẹ́ olúwa gba agbára jẹ́ olúwa gba agbára jẹ́ jésù kristi olúwa wa jésù kristi olúwa wá. jésù olúwa wá ẹ jẹ́ gbàdúrà à ń sọ fún mi pé olúwa tí àìsàn jáde kúrò ní àgọ́ ara mi gbogbo àìsàn gbogbo ọfà àìsàn ní àgọ́ ara mi olúwa tí wọ́n jáde ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa tí àìsàn jáde ní àgọ́ ara wa yes àìsàn olúwa wó ilé àìsàn ẹ̀yin àwọ̀ ẹ̀mí àìsàn ẹ̀mí àìsàn ẹ̀mí àfinijìyà ẹ̀mí àdánilóró ó yá ẹ̀gbìnlẹ̀ sọnù olúwa tì wọ́n jáde gbogbo ọkọ̀ àìsàn lára wa lórúkọ jésù ẹ̀ jáde ẹ̀ jáde o àìsàn àìsàn kó yóò náà kọ́ ni àìsàn orí fífọ́ kó yóò náà lágbo olúwa bá yín ní orí túlù lórúkọ jésù ẹ bá iná jáde gbogbo àìsàn ikọ́ gbogbo ọkọ̀ ikọ́ kí ẹ máa wú kọ́ kó máa wú ẹ̀jẹ̀ olúwa bá yín ní lórúkọ jésù lára yasibọ́gbọ́ fa ìsàn lára wa olúwa ti jáde olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ dànù jésù kristi olúwa wa ẹjẹ́ gbàdúrà yẹjẹ́ sọ fọlọ́ fún olúwa tàn mọ́lẹ̀ sójú ọ̀nà ayọ̀ mi nínú ìrìnàjò oṣù yìí olúwa fi mọ́lẹ̀ rẹ bá mi rìn mọ́tò rìn ní òkùnkùn ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó kọ́ nípa àtẹ́gbẹ́rẹ́ olúwa tàn mọ́lẹ̀ sójú ọ̀nà wa yẹs nínú oṣù july olúwa tàn mọ́lẹ̀ olúwa fi ìmọ́lẹ̀ bá wa rìn gbogbo iṣẹ́ òkùnkùn olúwa parun gbogbo àwọn ẹ̀mí òkùnkùn olúwa tú àṣírí wọn olúwa tú àṣírí wọn olúwa tú àṣírí wọn lórúkọ jésù olúwa tú àṣírí wọn màlẹ́kẹ́ kò súnìkàpá àìkọ́gbàgà hàríkà sẹ́kọ̀ jìríkàpọ̀lìyà bàbá jésù olúwa tú àṣírí òkùnkùn olúwa pa iṣẹ́ òkùnkùn olúwa tẹ̀mẹ́lẹ̀ sójú ọ̀nà wa olúwa tẹ̀mọ́lẹ̀ sínú ayé wa tẹ̀mọ́lẹ̀ bàbá jésù tẹ̀mọ́lẹ̀ fi ìmọ́lẹ̀ rẹ bá wa rìn jésù kristi olúwa wa à ń gbàdúrà à ń sọfọ́nà pé olúwa à ń gẹ́gẹ́ olóore mi olúwa rán sí mi yes àwọn áńgẹ́lì tí ń kóre wá yes àwọn áńgẹ́lì tí ń kó àǹfààní wá ẹ̀mí máa ń rán wọn sí mi ní oṣù yẹn ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù àwọn áńgẹ́lì olóore yes ẹjẹ́ àgbà ẹjẹ́ àgbà olúwa rán wọn sí wa áńgẹ́lì tí ń jíṣẹ́ ayọ̀ olúwa dán wá wa rí yes àwọn áńgẹ́lì tí ń kó ògo wá àwọn áńgẹ́lì tí ń kó èrè wá olúwa jẹ́ńgbọ́n wa rí àwọn áńgẹ́lì olóore wa sí wa rán wọn sí wa olúwa rán wọn sí wa olúwa rán wọn sí wa olúwa rán wọn sí wa olúwa jésù kristi olúwa wa agbàdúrà olúwa gbogbo ọ̀nà tó fẹ́ jà nínú òṣì ó lé ara àtó mi ẹ̀mí olúwa gbọ̀mọdé ẹja àgbà wọn olúwa ṣe kí ni yẹsẹ àgbọn nínú ọjọ́ kejì yẹsẹ ẹja àgbà bẹ́ẹ̀ ni tí ẹni tí tó ní bá fẹ́ jí bàbá ti gbàdúrà ẹja olúwa gbogbo olè tó fẹ́ jà mí olúwa fọlọ́pọ̀ ọ̀run mú wọn yes olúwa gbẹ̀ wọ́n dé ẹ̀mí mọ́ mú wọn fọ́ olúwa tì wọ́n mọ́ ọjọ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo olè tó fẹ́ jà wá olúwa mú wọn fọ́ bàbá jésù fọlọ́pọ̀ ọ̀run mú wọn ẹ̀mí mọ́ dẹ̀ wọ́n ládé olúwa fi dè dè wá olúwa gbàgbà náà wá olúwa mú olè fọ́ gbogbo olè tó fẹ́ ja iṣẹ́ wa olè tó fẹ́ ja ìdílé wa olè tó fẹ́ jà wá látọjú orúkọ olúwa ń bà níbí lórúkọ jésù ẹgbọ́fà apankọ́fù apiankọ́fù akosiyín lọ́wọ́ bàbá jésù gbé wọn dé olúwa mú wọn so ẹgbọ́n fọlọ́pọ̀ ọ̀rọ̀ mú wọn olúwa tì wọ́n mọ́lẹ̀ àìkọ́bá sapọ̀ jùlọ kàpálíà bàbá jésù jọ tì wọ́n mọ́lẹ̀ olúwa tì wọ́n mọ́lẹ̀ olúwa tì wọ́n mọ́lẹ̀ olúwa tì wọ́n mọ́lẹ̀ olúwa jésù kristi olúwa wa agbádùn àfọ àbò olúwa dáàbò ẹ̀bùn wa gbogbo ẹbí àti ará wa ẹni mọ́ pa wá lọ ewu mọ́jọ wu wá ní oṣù yẹn jẹ́ gbàdúrà lórúkọ Jésù abèrè fún ààbò rẹ ọlọ́run aláàbò wa ọlọ́run aláàbò ìṣẹ́ni wa olúwa pa wá mọ́ olúwa fi ẹ̀jẹ̀ Jésù sàmì ààbò sí wa lára ewu ewu accident méje ewu wa gbogbo ìrìnàjò táwọn lọ já lọ olúwa já pàrọ̀ olúwa tó bá ní gbogbo gbogbo ètekéte gbogbo àbákàbà ẹ̀jẹ̀ jésù kó yí ìdààmú ayélujára simba júlí kapolia olúwa dáàbò rẹ bù wá ẹ̀mí náà pa wá lórúwa já máa lọ́ọ̀rẹ́ ẹ̀mí náà já máa pọ́ọ̀rẹ́ àwọn áńgẹ́lì tí ń dáàbò bo ni olúwa fún wọn yí wa ká jésù kristi olúwa wá àwùgbàdúrà sọfọlọ bẹ olúwa nínú oṣù olúwa jẹ́ kí ọjọ́ ayọ̀ mọ́ dé ọjọ́ tẹ́mi ló ń rọrùn yes ọjọ́ tí màá dúpẹ́ ọjọ́ tí màá jó olúwa jó dé ní oṣù ẹjọ́ gbẹ̀dúrà lórúkọ jésù bàbá jésù ọgbẹ́ ayé wa olúwàjọ́ gbé yes ọjọ́ táwa ló ń jó ọjọ́ táwa rẹ̀ ní ká gbé olúwàjọ́ gbé ọjọ́ táwa ló ṣe testimony yes olúwàjọ́ gbé ọjọ́ ayọ̀ wa olúwàjọ́ tó bá dé gbogbo agbára tí ń fa ọjọ́ ayọ̀ wa sẹ́yìn olúwa kọlù wa malagaba seto jirika polia ọjọ́ ayọ̀ wa jọgbé olúwa olúwa fa ọjọ́ ayọ̀ wa wá jésù kristu olúwa wa abẹ́rẹ́ fún ẹ̀mí àdúrà olúwa wọ̀ mí lágbára àdúrà ẹ̀mí sí ẹ̀mí sí àdúrà tó bà mí ni ẹ̀já bá o ẹ̀mí àdúrà tó ṣe kí ni sọ́rí kò sí bí ẹ ṣe lè bá ọlọ́run láì gbàdúrà o ẹ mọ̀jà tanra wa o bí ẹ bá tó rẹ̀ sínú àdúrà ìyẹn sọ agbára mi nìyẹn o yes ìyẹn ìgbẹ́ ìyẹn tó sọ fellowship yẹn pẹ̀lú ọlọ́run ìyẹn ń bàjẹ́ nìyẹn yes bí ọba ti bí ọba ti gbàdúrà gbogbo gbà ẹja wáyè fún àdúrà nínú oṣù yìí yes ẹ má jẹ́ kí àdúrà sú wa ẹ já béèrè fún ẹ̀mí yẹn yes bẹ́ẹ̀ni ẹ bá ti ronú ayé wa bíi pé bíi pé bíi pé òǹdẹ ń gbẹ̀yàn ní àdúrà sì máa gbẹ̀yàn yes tí o bá ti gbàdúrà ara yẹn ní balẹ̀ ẹ já béèrè fún àdúrà yẹn olúwa wọ̀ mí lágbára àdúrà olúwa jọ gbàgbé mi olúwa túnú àdúrà mi bá wọn gbàgbé lórúkọ yẹn lórúkọ jésù ni wọn lágbára àdúrà tòmí lọ ní tòmí lágbára o bàbá tómi lọ ní kó má ṣe rẹ̀ mi lójú ogun ni wọn lágbára àdúrà fún ọlẹ́gbà ẹni tí ń gbàdúrà ìṣòro yes ẹni tí ń jí gbàdúrà lóru olúwa tó gbàdúrà agbàgbé abàfẹ́tẹ̀ jírí kapẹ́lìà ẹ̀mí tí ń gbàdúrà lọ́sàn-án ẹ̀mí tí ń bà láàárọ̀ ẹ̀mí tí àdúrà kì í sí lórúkọ jésù olúwàjọ ń bà níwà tí wọn lágbára àdúrà tí wọn aláṣẹ àdúrà tí wọn lẹ́mí àdúrà ẹ̀mí mẹ́kẹ́tẹ̀ bí abàfẹ́tẹ̀ jírí kapá agbára àdúrà ẹ̀mí àdúrà jọ ń bà níwà jọ ń bà níwà jọ ń bà mí sí wa olúwa gbé wa wọ olúwa jésù kristi olúwa wa agbàdúrà bẹ̀rẹ̀ fún agbára ìgbóná gbóná wa lò mí lágbára agbára tó gbé òde ìborí agbára tó borí àìsẹ̀ agbára tó borí gbogbo agbára ọ̀tá ìdílé olúwa gbẹ̀wọ̀ mi ẹ̀mí mi wá mí sí mi kí lọ́wọ́ mi lágbára ẹjẹ́ gbàdúrà lórúkọ ẹjẹ́ lórúkọ ẹjẹ́ lórúkọ ẹjẹ́ abèrè fún agbára wọ̀wọ̀ lágbára wọ̀wọ̀ lágbára wọ̀wọ̀ lágbára wọ̀wọ̀ lágbára finoro wà lágbára finoro wà lágbára finoro wà lágbára finoro wà lágbára finoro ẹ̀mí mọ́ wọlé wá ẹ̀mí mọ́ wọlé wá ẹ̀mí mọ́ wọlé wá abèrè fún ẹ̀bùn ẹ̀mí mọ́ ẹ̀bùn ẹ̀mí mọ́ àti agbára agbára rẹ̀ olúwa yóò gbà mí wá mèsì wá tẹ̀yìn sọ mèsì wá tẹ̀yìn sọ mèsì wá tẹ̀yìn sọ ẹ̀mí má máa bọ̀ ẹ̀mí olúwa gbé ọ̀wọ̀ ẹ̀mí kọ̀ọ̀kan olúwa kún wa fún agbára ìbímọ rẹ̀ olúwa kún wa fún ìbímọ rẹ̀ olúwa kún wa fún ìbímọ rẹ̀ ayélujára sọ̀tọ̀ jíire kapolia ẹ̀mí náà wọlé wá ẹ̀mí náà wọlé wá ẹ̀mí náà wọlé wá ẹ̀mí náà mèsì bẹ̀ ẹ̀mí náà wọlé wá ẹ̀mí kọ̀ọ̀kan olúwa mèsì wá bàbá jésù olúwa dágbára lù wá ẹ̀mí náà wọnú wa lọ ẹ̀mí náà wọnú wa lọ ẹ̀mí náà wọnú wa lọ agbára náà wọnú wa lọ ẹ̀mí náà wọnú olúwa náà olúwa gbúra wá tìlérò wà lágbára tìlérò wà lágbára tìlérò wà lágbára agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ agbára tó ṣẹ́gun èrèkúrò agbára tó ṣẹ́gun ẹ̀dá ní gbàdúrà agbára mímá yes ògidì mímá olúwa gbé wa òróró agbára látọ̀run wá olúwa dàdé wa lórí jésù kristi olúwa wá agbára sọ fún ọmọ pé olúwa bí má ṣe máa lọ nínú oṣù olúwa wọ̀bẹ̀ lágbára tí màá fi ṣe àṣeyọrí agbára tí ìlérí àti májẹ̀mú tó ní fún mi fi wá sí ìbúṣẹ olúwa jẹ́ ń wọnú mi lọ òróró agbára látọ̀rọ̀ wá olúwa dàgé mi lórí ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù abèrè fún òróró agbára látọ̀rọ̀ wá anointing àtọ̀rọ̀ wá olúwa tùlú wa lórí yes olúwa tú òróró agbára lé wa lórí sọwádà lágbára olúwa sọwádà lágbára olúwa adúgbò torí pé ẹ jésù kristi olúwa wá. títí ní ọgbà agbára ẹni ní ìrírú ẹ ṣọwọ́ orí àwọn ìyẹn kúrò àwọn ìfọwọ́ ìyẹn fún wa titi

Musa Bahadiyo. Come on! oh